أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó أبا fún ọlọ́run ọba alágbára ọba bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá àwọn sọ̀hábà àwọn aráalé ànábì àti gbogbo wa náà tí à ń gbìyànjú láti máa tẹ̀lé orípa wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní akida class níbi tí a ti máa ń ṣe àlàyé àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó yẹ kó wà nígbà àyà mùsùlùmí tó yẹ kó wà lóòkà àyà mùsùlùmí kọ̀ọ̀kan àwọn àdìsọ́kàn eléyìí tá a rẹ́rí ẹ̀ nínú alukur'an àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam. a ń se àwọn àlàyé eléyìí láti inú tíra al-aqidatul wasitiyya ti sheikhul islam ibn taymiyyah rahimahumullah léyìí tí à ń wo àwọn àlàyé tí bàbá wa muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ al tí wọ́n ṣe ọlọ́run gbogbo àwọn ti dọ́dọ̀ rẹ ọlọ́run bá ní ṣe wọ́n lẹ́rú wọ́n á jẹ́ káwa náà tán ti òdodo ọlọ́run jẹ́ ká tán lórí àkídà òdodo ni ọlọ́run àpadà sí ibú mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o ṣàánú wa ọlọ́run ẹ̀yẹn rúṣin ọlọ́run eléyìí ni part forty apá ogójì nínú àlàákídà tùlùwàsítíyà tí à ń ṣàlàyé yìí ibi tí a dé à ń wo àwọn ìròyìn kọ̀ọ̀kan tí a mùsùlùmí kọ̀ọ̀kan gbọ́dọ̀ fi rinlẹ̀ pé ń bẹ fọ́lọ́run àwọn ìròyìn yìí ọ ń bẹ fọ́lọ́hún kàmọ́ yẹ̀lí kùbìjàláàlì yìí wà àvọ̀mọ́tì yìí gẹ́gẹ́ bó ṣe tọ́ sí gbígbọ̀ngbọ̀n ọlọ́run àti títóbi ọlọ́run a ti máwọn ìròyìn yìí tó ti pọ̀ bíi sífàtù rahman bíi sífàtù ribọ ibi tá a dé dúró òun ni fífirinlẹ̀ fọlọ́run sífàtù gọ́dọ̀b wà wàlkàrọ̀híyà wàlbogd fífi rinlẹ̀ pé àlọ́lọ́run máa bínú sẹ́ kọ́lọ́n kó jọ ọ́ kó la èmi àti yín níbi ìbínú ẹ̀ ìwọ̀nba àbínú ẹ̀ tá à ń rí ní gbogbo ayé ọ̀kan náà ní covid-19 coronavirus kọ́lọ́n kó bá ní kakú òun gbogbo ayé àtàwọn ìbínú ọlọ́run míì ti ń ṣẹlẹ̀ bí irú ẹ̀ńsà sí nǹkan kan mọ́ra wọn tí kálukú ń para wọn tí kálukú ń sunra wọn ná tán jó nǹkan ná táwọn èèyàn ń jalè táwọn èèyàn ṣe sìnà tí wọ́n ń yapa ọlọ́run ọlọ́run kí ìfòòró ìfọ̀kànbalẹ̀ tí ò sí fún kálukú mọ́ ọlọ́run làwọn bí ìbínú rẹ o olórí ìbínú ọlọ́run wà á ṣẹlẹ̀ sí gbogbo ẹni tí ọba gbàgbọ́ nínú jàǹnàmà tó bá dijọ́ gbèǹde alkiyama àṣé àwọn àyà ń bẹnu kùránì tó fi ń rinlẹ̀ pọ̀ ọlọ́run máa bínú ọlọ́run máa àwọn nǹkan kan kò nífẹ̀ẹ́ àwọn nǹkan kan gbogbo eléyìí ara ń tí mùsùlùmí ò ní lẹ́mìí tí yóò fi ní àkídà òdodo tó máa jẹ́ àkídà alùsùnàtì wàlìjàmáà adẹ̀tí mú àyà wà àyà 93 lati inú sọ́rọ́tù nìsà tọ́lọ̀ ntọba ńtọ́ba wà máa ń yẹ́kútú mọ́mìnà mọ̀tà àmìdá ẹni tó bá mọ̀ọ́mọ̀ tọ́lọ̀ pa olùgbàgbọ́ òdodo kan ọmọ ẹ̀ máa pa fàjàzáwù jahannamu khalidan fiha a irú ẹni bẹ́ẹ̀ ẹ̀san tọ́lọ́run ó san fún un náà ní kó wọnú náà jahannama khalidan fiha kò ní jáde ń bẹ̀ mọ́ láíláí yóò ṣègbére ni wàgọ́díbà lọ́wọ́ alẹ́ yìí ọlọ́run ó tún wá bínú sóńtàn ọlọ́run làwọn àbí ìbínú rẹ̀ wàlàánà ọlọ́run tún máa ṣẹ́bi lé ọ máa gégùn lé lórí ọ máa ṣépè fún un yìí la sọ wípé ọlọ́run dáàkọ̀ àwọn onírànràn ẹ̀yà èyí tí yóò máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ pa mọ̀mí ní òdodo a ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ aníyà tí ó jẹ́ òun náà ni oríṣi mẹ́rin sí márùn-ún àti yanjú eléyìí kọjá ṣùgbọ́n kí la fẹ́ lò nínú àáyà yìí wagọ́bíbá lọ́hùn alẹ́ yìí ọlọ́run lòun ó bínú sí àṣọ lòun máa bínú wa èyí tó bá bẹ lórí wa náà bínú rẹ̀ ọlọ́run bá ní ká kú o. ahzab quran chapter thirty three sixty four to sixty náà wá ọba ń sọ fún wa pé wà á àdàlà òun sẹ̀yìnrọ̀ ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run mo ṣẹ́bilé mo gégúnlé àwọn kèfèrí àwọn aláìmoore àwọn tí ń pe jésù lọ́lọ́run àwọn tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tó ń wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run wà á àdàlà òun sẹ̀yìnrọ̀ iná ẹlẹ́jọ́ gìrì blazing fire iná sẹ̀yìnr iná iná ajónemọ́kù iná tí ó máa jó gerere ọlọ́nirú náà yẹn iná sẹ̀ẹ́rù àti palẹ́sẹ̀ ilẹ̀ fún wọn khalidi iná fíyà wọ́n máa ṣe gbére nínú náà yẹn ni láàyè jèdó náà wà lè jẹun wà lànà sí irọ́. a lè ti ṣàlàyé irú àwọn èèyàn báyìí wọn ò ṣe gbére nínú náà yẹn ni o wọn ò ní rí ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ayò fún wọn àbẹ́ni tí yóò tiẹ̀ kún wọn lọ́wọ́ rárá Afa wa yanjú ọ̀rọ̀ kan lọ ọ̀rọ̀ yẹn láwà á ti bẹ̀rẹ̀ nínú mọ́sálà lẹ́ni àáfàá níta bá wo ìyàtọ̀ àyàtà amúwa ní sọ́rọ́tù nìsà tọ́lọ̀ ńlẹ̀ tó bá mọ̀ mọ̀ pa mọ̀mí ni tó fẹ́ jẹ́ àṣàlàyé pọ̀ lórí àárín nínú ìwà abú nínú ìwà tí ò dáa tí ń fa ìbínú ọlọ́run tó sì ń ṣẹlẹ̀ ní nàìjíríà wa tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí òun ni ìwà ìpànìyàn àwọn èèyàn ń pa ènìyàn lóríṣiríṣi ọ̀nà ọ̀tọ̀ làwọn tí ń gbé èèyàn pa ọ̀tọ̀ làwọn kidnappers ọ̀tọ̀ làwọn aya assassin àwọn onídìí ọ̀fọ́n lówó kankan wọ́n kẹ̀ ní apá wọn ti sanwó ẹ̀mí ọlọ́run kọ́ lèmi àti yín kọ́ làwọn ń bi àwọn agbénipa àwọn kan ń gbé èèyàn pa wọ́n kẹ̀ pa ẹ̀sìn ẹlẹ́mọ̀ròkú ẹ̀mọ́tẹ́ ìdíjọ́ gbèǹdé ọ̀tọ̀ làwọn tọ́já sí pólè ni wọ́n á rọ̀bà sí ni wọ́n á digunjalè táwọn ọ̀pọ̀ àwọn èèyàn so wọ́n tó lè gba dúkìá wọn ọ̀tọ̀ làwọn tí wọ́n ń para wọn nítorí ipò ó jẹ́ chairman ó jẹ́ director general ó fẹ́ jẹ́ president ó fẹ́ jẹ́ ìmáàmù àwọn èèyàn ń sa síhẹ́rù àsàsí ibú wọ́n rán ìjà náà bú wọ́n rán àwọn nǹkan bú síra wọn tí wọ́n fi ń ra wọn léèmọ̀ nítorí ipò ilé ayé ọkọ mọ̀ láàrin àwọn olóṣèlú náà èmi ń dupò òun náà ẹran kan lọ pádànù àbí sa nǹkan bú sí i èmi fẹ́ jẹ union òun náà fẹ́ jẹ union ọyẹ ẹran nǹkan bú sí i gbogbo orú àwọn ilé mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí i àbí bẹ́ẹ̀ kọ́ sóbìn pa gbogbo ẹni tó bá sílé àti sọjá ni wọ́n jókòó ìwà nínú ìwà àpànìyàn lẹ́yìn tẹ́ ń fẹ́yún náà nínú àdánwò làwọn ọmọ kéékèèké náà tí wọ́n ń ṣe sì náà kí tán bá ti á lóyún wọ́n ṣẹ́yún irú ẹ̀ náà nìwọ tó o pera rẹ mùsùlùmí tó ń ṣe sì náà tọ́ fáwọn ọmọ ọlọ́mọ lóyún àbáwọn ìyàwó ńyàwó tó ní wọn lọ ṣẹ́yún apààyàn ni wọ́n náà àbí wọ́n tó yẹ pé ìyàwó rẹ gan tiẹ̀ ni ọwọ́ àlọ́mọ yín ìjọmọ ọdún kan lọ kì í jọmọ oṣù mẹ́ta lọ lóyún lé ọyẹ lọ pádànù jẹmọ́ gbogbo ọ̀nà tí bá nìyàn pín sí ẹ̀jẹ̀ aṣọ́ra o ìbínú ọlọ́run ni o ọlọ́run kọ́ la èmi àti yín bẹ́ẹ̀. àáfàá nígbà tó sọ kọ́msù kubat wọ́n sọ oríṣiríṣi ìyà márùn-ún tọ́já sí wípé wáhídà tó ń mena a kàfíyà tó ń fi rọ́bẹ̀ àáfàá lẹ́yọ kan bẹ̀ gan tó káyé èèyàn ọgbọ́n jìnnìjìnnì wà zájàr tí ó tó jágbe mọ́yàn lè máa ń kánà láwù fẹ́ni tẹ́mi rẹ̀ bá máa ń gba wáàsí ṣùgbọ́n o nínú nǹkan kan tó lè fẹ́ wá máa mú mùṣkílà tó lè fẹ́ máa mú wàhálà dání àbí tó lè fẹ́ dàrú fáwọn èèyàn pàápàá nínú àwọn tó lè ní í ṣe pẹ̀lú àkìdá àáfà nínú mínájú àwọn alùsùnà wàlìjàmáà tí wọ́n bá dáàkọ̀ àlòkùlùdù finnar tán bá lẹ́nìkan ó ṣe gbére nínú náà sẹ́ẹ̀mọ̀ pé ní ìsìn ọlọ́run dáàkọ̀ pé ẹni tó bá pààyàn yóò ṣe gbére nínú náà wàlùkọ́tìlù láìsàbí kúfùrẹ́ ká sì pààyàn kèé ṣe kúfùrù kèé ṣe ìkọtọ́lọ́hún sótìyé ní ìsìn a nínú àkídà àwọn àfáàlù súnà wà láàkùlùdà fi náàrì ẹ̀ńdà àlè súnàtì ìlàbìlì kùfúrì lọ́dọ̀ àwọn alùsùnà wà jàmáà ọ̀nbẹ́nu mas'ala àkọ́díyà pé a lè nìkan wà á ṣe gbére nínú iná káwá sọ pé ẹnìkan o yóò sì wà gbére nínú iná káwá béèrè pé wá yi yìí tí yóò wà gbére nínú iná káwá sọ pé torí pọ̀ sẹ́lọ̀n lásán ni kèé dẹ̀ ṣe kú káfíru wàlà mushrik kèé ṣe ẹlẹ́bọ àwọn àáfàá máa ń wò wípé n tó lè fa kéèyàn ó ṣe gbére nínú iná òun náà ní kọjá pé kúfúrù àbí ṣíríkù ó nínú ẹrù nígbà tá a wá sọ wa ń kọ́ pé ẹnìkan a ní yọ ọ̀wọ́ náà torí pọ́pa mọ̀mìnì ọlọ́run ló bẹ́ẹ̀ àwa sọ bẹ́ẹ̀ o ọ̀dà bó o wá ló ṣe jẹ́ báyìí ní ìsìn sẹ́rù ẹni yìí tọ́pá àyàn tí èsì pọ̀ ṣe tá a sọ pé òun náà tàn ránú náà ní báyìí àáfàá lóríṣiríṣi ojú pọ̀nà ńlá fi lè máa ń anna azihi fil kafir ìdá kọtàlá lmu'min àáfàá lójúpọ̀nà àkọ́kọ́ ni sọ wípé ẹni tá a ní yọ ọ̀wọ̀ náà ìtọ́lọ́wọ́n bá ń sọ yìí pé ẹ ń bá mọ̀ọ́mọ̀ pa mùmìnì ẹ̀rí pọ́lọ́ fi mùtà ámìdán ẹ ń bá mọ̀ọ́mọ̀ pa mùmìnì ọlọ́run ní ẹ̀san rẹ̀ já ni yóò kó sí ni yọ ọ̀rà bẹ́ẹ̀ ni. bàbá mọ́bìnrin sọlẹ́ àlòfèmí nínú sẹ́rù àlàkídà wà sí àwọn ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rí wọ́n lójú pọ̀nà alákọ̀ọ́kọ́ tá a fi lè wò ni wípé bọ́yá ń tọ́lọ́ ń sọ ń bẹ̀ ni pé kèfèrí tọ́ba mọ̀ọ́mọ̀ pa mọ̀mìnì torí pé yóò nira fún mọ̀mìnì kọ́ pa mọ̀mìnì ẹgbẹ́ rẹ̀ bàbá ní ṣùgbọ́n láàkìn hazel kọ́ lẹ́sà bìṣẹ́ lẹ́sà bìṣẹ́ bàbá lọ́rọ̀ yóò kò kò ìsọ̀rọ̀ kan tó tó tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ kan tí ọ̀lá sùn sí ni. lianal káfírọ̀ jazahu jahannam khalidan fiha wa ilam yakutul mumin kèfèrí ọ̀pá mòmìnì òkọ̀pá mòmìnì ọwọ́ pé kúfúrù ó pọ̀ lọ́ọ̀ ní mẹ́ta ó pe jésù lọ́lọ́run ó ń pe ṣéwù lọ́lọ́run ṣéwù ní sìn yá ṣéwù yá ṣéwù ní sìn kò sí yá Allah àáfà òkè ìbàdàn ní sìn ọ̀ṣun òṣogbo ní sìn sótìyé eégún ní sìn orò bèjì ní sìn OPC ní sìn àáfà. Ah, ọ̀pá mòmí ní kọ̀pá mòmí ní oyọ́ ọ̀rà náà tiẹ̀ ọwọ́ kúfùrù yẹn ti tó fún a certificate of hellfire torí náà ọ̀rọ̀ yóò ṣe kí ni o kò fẹ́ rinlẹ̀ ńlá ṣe mú àáyá pé iná lọ àlàánà kàfìrí dájúdájú ọlọ́run ti làánà àwọn kẹfìrí wá àádàlà òun sẹ̀rírọ̀ iná sẹ̀rírì wọn ó sì wọ̀ khalidi náà fi àwọn òní jáde ńbẹ̀ wọn ó sì gbére ńbẹ̀ ni láyé jìdúnà wà líyà wà lánàá sí rọ̀ kò sẹ́nì kankan tí ọjọ́ rẹ̀ ayọ̀ kọ̀dẹ̀ sẹ́ni tí ó kàn lọ́wọ́ wọn ò ní rẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ wọ́n rà ánú bẹ̀ ni suratul azab aya sixty four dé sixty five èyún ó fi hàn pé ọ̀rọ̀ yẹn ò rìnlẹ̀ tó kèé ṣe pé tí kèfèrí bá pa mùmìnì tí mùmìnì bá pa mùmìnì náà ni kèfèrí tó pa mùmìnì tẹ́lẹ̀ wọ́n bí ọ̀pá mùmìnì yọ wọ yọ rà ná ṣùgbọ́n eléyìí tá bá rí mùsùlùmí kan ẹ̀jẹ̀ mùmìnì ẹ̀jẹ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wá jọ lójú ó sì ìjẹ́ mùsùlùmí ìwà abú ni o. àlìwájú ni ọ̀nà míì a tún lè gbà tàbí náà àwọn ọ̀rọ̀ míì tó tún wáyé. anna hadha fi àwọn àǹfààní pé ìtumọ̀ tá a lè fa sí pé ẹni tó bá pa mọ̀ọ́mìnì yóò rà náà jahannama ni tí ò sì ní jáde ó wọ́n ní ìtumọ̀ tá a lè fa sí òun ni pé ẹni tọ́já sí pé ọ̀pá mọ̀mí ni ó tún wá ń ṣe pípààyàn lẹ́tọ̀ọ́ pé ẹ̀tọ́ ni ẹ lọ́mọ pa àwọn mọ̀mí ni wọ́n nítorí ilẹ̀ àná lẹ́bi yẹ̀sẹ̀hìlù kọ́tùlà mọ̀mí káàfin ẹni tó bá sọ pé halali ẹ̀tọ́ ni ká máa pa àwọn mùsùlùmí tó ṣe ẹ̀jẹ̀ mọ̀mí ni di halali pẹ̀tọ́ ni ká pa á àáfàá ní káfìrí ni wọ́n ní imam ahmad bin hanbal rahimahullah wọ́n ní wàá jẹ́wọ́ imam ahmad rahimahullah min hadha al-jawab qal kayfa hadha idha istahalla qatla fa huwa kafirun wa in lam yaqtulhu wọ́n nínú àwọn èèmọ̀ imam ahmad bin hanbali wọ́n ṣe èèmọ̀ nípa kí ni ìdáhùn yìí wọ́n ní wọ́n sọ pé káìfà àbá bó lè lè ṣe afẹ́ rí jẹ́ bó ló ṣe jẹ́ ìdàstàhálà kọtìlà téèyàn bá sọ pípa mùmìnì ọ̀sọ́dẹ̀tọ̀ fáwọn káàfẹ́ wọ́n ní kẹfìrí ló ń tán kódà wà ńlámúyẹ kò tó lù kódà kọ́ mọ́ pa kéèyàn sọ pé ẹ̀yin èèyàn ẹ máa lè pa àwọn àfa o ẹ lè máa dáná sun wọn lu mọ́sálásí o ẹ lè ta ẹ̀jẹ̀ wọn lẹ o wọ́n ní irú ẹni kódà kọ́ mọ́ jẹ́ pé kọpa mùsùlùmí ṣùgbọ́n ó sọ ẹ̀jẹ̀ mùsùlùmí dẹ̀ tọ́ wọ́n ní kèfèrí ni. wọ́n wà múkúlídò fi náà wọ́n ní làmúyà kùtùlù wọ́n ní kódà kọ́ mọ̀ pa mùsùlùmí gan kọpa mùsùlùmí ó sọ ẹ̀jẹ̀ wọn dẹ̀ ó ní ká máa pa wọ́n ẹ̀jẹ̀ wọn ó chip wọ́n ní kódà kọ́ mọ̀ pa wọ́n ewúrọ́ ń tọ̀hún yọ ọ̀rà náà ni kò ní jáde wọ́n ní bàbá sọ́lẹ̀ àlùfẹ́mí ọlọ́mọdé sàbàrẹ́sẹ̀ bàbá ní wàlá yastaqimu azal jawab aidan wọ́n ní tẹ́ rí ojú kànà kejì náà òun náà dùn tọ́ dáadáa ìlọ́jẹ́ kí màmá ahmed bùnà ambali kí dáhùn yẹn náà kọjọ wọn lójú pé àà ah, ah, àbà kódà kéèyàn ọmọ pa mọ̀mìnì gan kéèyàn ọmọ pa mọ̀mìnì èèyàn kẹ́ni ẹ̀jẹ̀ mọ̀mìnì tọ́ kẹfẹ́rí ló yóò sì rànú náà ni ó túmọ̀ sí pé ojúpọ̀nà yẹn náà ká fi fa àyà sọ́rọ́tù nìsà Quran chapter four verse ninety three kọ́ lọ dáadáa àlùwájú òsàlẹ̀ a mú àwọn àlàyé ìwà torí pé a ẹ̀jẹ̀ mòmìnì ìwọ ni o ẹ̀ṣẹ̀ ni kéèyàn pa mùsùlùmí o à ń bọ̀ wá síbi pé ẹni tó bá pa mùsùlùmí sọ wá lè ráforíjìn ó súnmọ́ kádébẹ̀ lálẹ́ à ń bọ̀ bàbá ní ojú pọ̀nà kẹta náà áàbì ìlìjúmùlà alátẹ̀kọ̀dìrì sheritin ai fàjàzá òwú jahannam kọ́ọ̀lì dáńfí a injazawu bàbá ní ẹ̀tọ́ máa wo ọ̀nà míì táwọn èèyàn tó lè fa sí òun ni wípé ẹ ń bá tó máa máa pa mùmíní á gbé lórí pé pé fi ń So àṣetọ́bẹ̀ ilé mọ̀ọ́mọ̀ tọ́pa mọ̀ọ́mẹ́ni ó sì sọ pípa mọ̀ọ́mẹ́ni dẹ̀tọ́ irú ẹni yẹn náà ń kọ́ o jazauhu jahannam jahannama ni kò sì ní jáde bàbá ni wà fi áàzà náà rọ̀ ọ̀rọ̀ yìí náà nídìí káwòye sí dáadáa kò rìnlẹ̀ tó wọ́n ní kò sí kí ni kò rìnlẹ̀ tó bàbá tó mójú pànà kẹrin náà wà wọ́n ní àná ìdáwùjìdá máa nìyẹn ẹ máa gbọ́ dáadáa o lámùjù náà fi sábà nà àwọn àfa àmú àwọn ọ̀rọ̀ míì wá wọ́n láwọn míì tó sọnù àwọn onímọ̀ ojú pẹ̀nà tán lórí yẹn àti ọ̀rọ̀ pé ẹni tó bá pa ni jáànàmọ́ ni ó jókòó òun là ń o wọ́n eléyìí náà ni tá bá ti wá rí sábàbí a tún lè rí mọ́níhù mọ́níhù ni tí ó serve as obstacle or hindrance tí ò ní jẹ́ kí sábàbí yẹn ó ṣiṣẹ́ tá a bá ti lè rí mọ́níhù mọ́níhù ni tí ó hàn náà tí ó block tí ó dínà fún ká sọ pé ẹni yẹn ó wọná wọ́n ní pé lámúyù náà fọ́bà sábàbí àjẹpé ń tọ́ fa kẹ́niyàn wọná it will not be implemented a ní lò ó. sẹ́rí lórí eléyìí bàbá ní ìṣkáàlù ń bẹ́ ń bẹ̀ náà sọ́tìyé tọ́lá àwọn tó fa báyìí tó fẹ́ fààyàn ni pé ẹ̀ ń bá mọ̀ọ́mọ̀ tó mọ̀ọ́mọ̀ pa mùmìnì sọ́tìyé nìsín ó mọ̀ọ́mọ̀ wọ́n ní tí ó fa sábà bíi alokolud òun ni mímọ̀ọ́mọ̀ yẹn ẹ máa gbọ́ o. wọ́n ní ṣùgbọ́n ó lè má ṣe gbére inú ọ̀nà sotiye nìsín fàjàzáwù jahannam ni ó wọ̀ fúnpọ̀ tiẹ̀ pa mọ̀mí nìyẹn tó bá rí bẹ́ẹ̀ àwọn àfáà ní kí wá ní ìtumọ̀ ń fi àtọ́ lọ́wọ́ amúwá àní yóò ṣe gbére ń bẹ̀ stephen ìyẹn náà tó níbi ká tó wò dáadáa ọkọjọ́ ọ̀rọ̀ sábàbí àti ntọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn tó kẹnu jù bá yẹn lọ. ọ̀dà ojúpọ̀nà kan àlùwájú lè ká mi. àwọn míì tó ní pé ntọ́lọ́wọ́n ti ẹ̀gbà lérò ànàlìmọ̀rọ́ bàbí lòkòlò alimakifu tọ̀wé wàlẹ́sà àlìmọ̀rọ́ bàbí alimakifu dáì. àwọn míì ní pé àtúnlẹ́gbẹ̀ ah, wọn ní èdè lárúbáwá ẹ̀ ń bá pa mọ̀ọ́mì ni fájà jahannam khalidan fiha alẹ́ tó bá mọ̀ọ́mọ̀ pa mọ̀ọ́mì ni sẹ́ẹ́ ẹ̀san tọ́lọ̀ wọn sàn níjà kò sí ní kò ní kú bẹ́ẹ̀ láìláì yóò rà bẹ́ẹ̀ ni wàgọ́ bíbá ọlọ́run tó ń bínú sí i torí pé àyànjú ni ìsìbáàtú sífàtì pé àlọ́ ọlọ́run máa bínú ọlọ́run máa bínú sí wa o àwọn àfọ wá pé ń túmọ̀ ẹni pé àlìmọ́kìfù ẹni yẹn ń bẹ̀ ni yóò padà kú òǹjọ́ kan wọ́n ní kèsì pé kọ́ wà ń bẹ̀ lọ gbére wọ́n nítorí pé èdè lárúbáwá wọn a máa lò bẹ́ẹ̀ tí wọ́n lo àlòkòlúùdù fún alimakifu tọ̀wé sóyà bí òye àfààní wàhálà àìdán jawabun sahal láàyè àtàjù ilà tààd babalélẹ̀ yìí náà ṣe rí ìdáhùn kan tó simple ni kò nídìí káyẹ̀sẹ̀ máa dára wa láàmú lọ títí. ọ̀dà bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ fanakul ojúpọ̀nà kẹfà náà ń bẹ ọmọ ń o bàbá ní àwà sọ wípé iná lọ àtàhálà ọlọ́run ọba àlekè ọlá lámúyẹ́kùrì tàbíd wà lámúyẹ̀kú khalidan fi àbàdà kọ́là khalidan fi a sọ pé khalidan fi a àbàdàn fi yóò ṣègbére wọ́n ní wàlímáàna anáwó mákìsàn mákìsàntọ̀wìlà àwọn àáfàá tí wọ́n fa lójú pọ̀nà karùn-ún wọ́n láwàá sọ wípé khalida ń fi atọ́ lọ ń sọ yẹn alimakusu tọ̀wìl yóò pẹ̀ kán ni kése bọ́lọ̀ máa ti fẹ́ kọ́pọ́n kẹ́ni kése ṣùgbọ́n nígbà tí èyí ti ṣe kèfèrí yóò padà jáde ń bẹ̀ ọ̀rọ̀ karùn-ún nìyẹn ọ̀rọ̀ kẹfà alwájú sáàdì sójú pọ̀nà kẹfà òun ni pé ká sọ wípé iná ábà min bábìlì wáyé wàlúwàáìd yẹjúsù ìkíláàfù wọ́n ní ta lè sọ ni pé àdéhùn ìyá ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run a sì máa ṣàdéhùn ìyá tí ò ní mú ṣẹ mọ́ àwa náà máa ń ṣe bẹ́ẹ̀ pé fẹ́ rí ọmọ tó bá pẹ́ dé yọ jẹ ìyá èèyàn rán mọ́ mẹ́wàá ń sẹ́ ọ wá pé mẹ́sàn-án tètè dé ọ wá kan ọmọ kan yẹn sì pẹ̀ dé ọ̀wá jẹ́ ń yà mọ́ nígbà tó ti rò pé mẹ́jà jẹ́ ń yà àwọn èèyàn náà máa ṣe bẹ́ẹ̀ ẹ ń bá fẹ́ gbàgbọ́ yé ilé Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kódà tí ìbáwo tíra wọn Raf'ul Malam anil a'immatil alam lọ́wọ́ ẹ̀yìn tíra ìbàbá sàlàyé lórí tọ́jọba ìpúpọ̀ ọlọ́run lè sàdéhùn yà tọ́jẹ́ pọ́lọ́run ò ní mú sẹ́ jàmọ́ sóye ṣùgbọ́n ọlọ́run ò ní sàdéhùn kẹ́ kọ́mọ́ wàá kẹ́yàn ntọ́lọ́run fi yàtọ̀ sáwà ọlọ́run sàdéhùn kẹ́rí àwọn olóṣèlú tiwa wọ́n sọ pé táwọn bá ti wọlé àwọn ọba yín gbẹ́ kànga sínú yàrá yín àwọn ó sì títì báyìí tí ó wọnú sálángà yín báyìí àwọn ó sì títì wórí bẹ́ẹ̀dì yín wọ́n ṣàdéhùn wọn ò ní mú ṣẹ. àwọn àdéhùn ìyà tí wọn láwọn fi àwọn ọmọ wa fi jẹ wá owó tí wọn láwọn san lówó orí wọn ni a máa san ọlọ́run yìí ṣe báwọn gbogbo tọ́lọ́mbá lòun ó sì fún wa ní dáadáa yóò ṣe fún wa àwọn ìyàtọ̀ bá tó wá ṣàdéhùn rẹ̀ لأنه انتقال من العدل إلى الكرم والانتقال من العدل إلى الكرم sẹ́ẹ̀rí ọlọ́run bọ́ba àlékè ọlá tọ́ba lòun ó fìyà jẹyàn tí ó bá fi jẹyàn ó kù láti ibi déédéé lọ síbi àpọ́nlé ni déédéé ni kó fìyà jẹlé ọwọ́ àrò pé ẹ̀wá já sàánú ẹ̀ka pọ́nlé kò bá fìyà jẹ mọ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ so wọ́n ní àdéhùn ìyàlọ́wọ́ àánú àyà yẹn ẹ̀ ń bá pamọ́ mi ni òun ó fìyà jẹ ọlọ́run wa lè mọ̀ mọ́ sẹ́mọ́ jẹ̀mọ́ ìyẹn ló wá famọ́ sálàmì ìtọ̀ wá jáde láti bí àyà wọn pé ọ̀dà ìzátábà lọ́kọ́tìlù hàlìyẹ̀stẹ̀híkú hàzàlùwàìdè ẹni tá a wá lọ́pàá àyàn yìí ní ìsìn tá a ní yóò ṣe gbére nù náà pẹ̀lú ìtumọ̀ táwọn àfa àti fabi ojúpọ̀nà mẹ́fà yìí ọlọ́run abẹ́ọ́ wọ́n sì wá lápá àyàn o mẹ́jẹ̀ àṣegbére nù náà o sọ́wọ́ àlera foríjì ọlọ́ngbà náà ibẹ̀ yẹn láti wá gbé tó bá di part forty one àti alọ́kọ́tìlù ìzàtàbà àhàlìyẹ̀sẹ̀híkú àhàzàlùwàì àdéhùn ìyàtọ̀ lọ́hún lòun ó fi jẹ ẹni tó bá mọ̀ọ́mọ̀ pa mọ̀ ọ̀mẹ́ ni pé yóò ṣègbére nù náà sẹ́ni tó bá wá pààyàn tó túbá ṣé yóò tún jìyà àbòlérà foríjì ọlọ́run ẹ bá tó bá di part forty one àmọ́ ìyànjú ẹ̀ nǹkan náà fi lọ́rọ́ mórí bá kíyà abẹ́lẹ́ ọ̀hún kọjá ká gbàgbọ́ yọ àwọn ọ̀rọ̀ yìí o kó ṣe ní hujjatun lana la alayna kójú ó wúlò fún wa àti gbogbo àwọn ọmọọyà tí wọ́n gbọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa